ẹ̀yin tèmi báwo ni o ṣe wà lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ ṣe wà yes èmi ò lè ṣe kí n má wo Bísí Ológe show èmi ò lè ṣe kí n má wo Bísí Ológe show ó ti gbádùn ju o Bísí Ológe show ẹ máa wò ó ẹ má gbé kúrò ńbẹ̀ o àríyá pọ̀ ńbẹ̀ ó ń ṣàn àríyá ń ṣàn Bísí Ológe show iyọ̀ ni. onílẹ̀yìn ó wà níyàwó kì í ṣe àwọn èèyàn tó ìyàwó tó yóò ní lè fi hàn ẹ̀yin náà kàn wókè fífẹ̀ tọ́rọ ọlọ́run tẹ́tẹ̀ mi náà dá ẹlòmí ò mọ tó yọ yàn ara ìyàwó ẹlòmí ò ti dìde mọ́ kábíyèsí kan kò ní í ṣe é sà kókó kó lára tá lé kókó kó lára tá lé kábíyèsí tẹ́ bá kì á dùn. irọ́ ọkú ni wọ́n ń pa ládàá kábíyèsí ẹ̀yìn náà lẹ́sàn ládàá ẹni kò tí ì tó bàbá ẹni ò tí ì tó oore ńlá kò tí ì tó èmi ò ní sọ jù bẹ́ẹ̀ lọ mo wí padà bàbá àṣẹ yìí ni mo fi sọ̀rọ̀ mo kí ẹ̀dá àpàtì ọ̀fun ẹ̀ka lọ sí àríwá. Bẹ́ẹ̀kẹ̀ mo kí olórí Mariam Adako Ògúnwùsì ẹ̀dá àpàtì ọ̀fun àwọn náà. Inú mi dùn ọ̀rẹ́ àníyá. Mo kí bàbá wa ẹ̀ka bọ̀ sílé o. Ara mi yá ìgbà tí bá ṣègbéyàwó láyé mi ọlọ́mọdé ló dùn mí èwo ni ẹ èwo lẹ tẹ̀lé mi lọ sí èwo lẹ tẹ̀lé mi lọ sí. brọ́dà mi báwo ṣe ń bá mi. mo tún dúpẹ́ ìmọ̀tọ́ tó lè sọ yìí o kábíyèsí àṣẹ yín ni mo ń sọ̀rọ̀ ẹ̀gbọ́n mi wọ́n lè sọ ni jẹ́ kí mi. Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.